wọlé àpò tó yọ lè gbé kaná àánú ṣe mí péjú òun ìjayà owó tí ó pè lè dá wọlé àpò tó yọ lè gbé kaná àánú ṣe mí péjú òun ìjayà. àṣà tẹ́ ti gbọ́ mi yòó heheye ọmọ ọlọ́mọ tó rí làrúrán dé tòun torú owó ọmọ tó bá rírí bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ wàá rọ̀ níṣẹ́ ẹ jẹ́ yàtọ̀ òye ló gbà tí ẹ ṣe àti gbọ́ ẹgbẹ́ kíkọ́ yọ ní lẹ́sẹ̀lẹ̀ àṣà wo àṣà àṣà àṣà wo lọ́rọ̀ mi Péjú Ìjàyà Péjú Ìjàyà Péjú Ìjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n òun ṣe é nìkan fa irú ẹ̀ kan ṣoṣo làwọn bí bá bí méjì ó di ọ̀nù ni péjú wo jẹ́ yàtẹ́rò para rẹ̀ pawó péjú ọmọ dára ó tẹ̀. ìjáyà péjú ìjáyà ni péjú ìkókò lọ́mọ. ọmọ dára ó dẹjọ́ àwòpadà sẹ́yìn ọmọ ó dára tó o òmùwàmọ́ ẹ̀wò èédú. owó tí ó pé lẹ̀ ń dáwọ́lé àpọ̀n tó yọ lẹ̀ ń gbé kaná àánú ṣe rí péjú òun ìjayà owó tí ó pé lẹ̀ ń dáwọ́lé àpọ̀n tó yọ lẹ̀ ń gbé kaná àánú rí péjú òun ìjayà. àṣà ojú lè koko ojú kòkó bí ọ̀tá ọmọ tó lè ni yóò para ẹ ohun a bá ń ṣe yìí ká máa rántí ọ̀la o àṣà o ò jẹ́ ìrora máa lò gbà lògbàlògbà ó jẹ́ ìrora ìgbà ń gbà ní òfò ilé ìwé tẹ ilé ọgbọ́n o ilé ẹ̀kọ́ jàgídíjàgan o kò máa dáwó ọmọ ọlọ́mọ là ń béèrè là ń bígun dé ìlú abẹ́ntẹ́ lọ́rùn fún ìtẹ̀dẹ̀ ńdó sí ara ayé ni abẹ́ntẹ́ òun ẹ̀dẹ̀ ẹ̀wùjọ ọmọ dára ó dẹjọ́ padà sẹ́yìn ọmọ péjú ìjáyà náà òun sọ. So owó tí ó pé lẹ̀ ń dáwọ́lé apọ́n tí ó yọ lẹ̀ ń gbé kaná àánú ṣe rí péjú òun ìjayà owó tí ó pé lẹ̀ ń dáwọ́lé apọ́n tí ó yọ ń gbé kaná. ṣé o pé yìnyín ṣì jẹ́ student wa ní school àdìgéjì ẹ máa ń wá ṣàṣẹ ìbílíṣà. àwọn alẹ́ kankan sà. tábà ń bọ̀ nígbà mi tábà late bàbá ọlọ́dẹ òní jẹ́ ká wọlé ẹ̀ẹ́dẹ̀ ti kó lórí assembly ká tó dé àwọn ẹ̀dẹ̀ ní ká máa roko. yọ pé ẹ wá. àṣà àbí kí ló ń bẹ̀rẹ̀ sí i. àṣà ni àṣà ni àṣà. ẹ ṣe ti dàgbàsókè. kó ah, lórúkọ bàtàbàtà bá yẹ a muslim name for that matter tó wá pè é láṣà kí ló ṣẹlẹ̀ sí rúbọ ẹ. ẹ ṣe rí ti rúbọ yẹn bí wọ́n ṣe bímọ nìyẹn àmútọ̀run wa ni. Doctor mi sọ fún mi pé fọ fúẹ́ẹ̀tì mi kí n má fọwọ́ kàn. and again ṣé kò sí ayọ̀nsí nílé yín rárá ni tó fi fa ilé yìí. ẹ ṣáà pé kò sí ná nàìjíríà àti wípé wọ́n máa ń pinnu wa ni èdè dẹ̀ ní ọ̀fù wa ni ò ṣáà lè torí pé kò sí ná kí n má wà skul ẹ ṣáà mo tún fẹ́ kàwé. ẹ̀hẹ́ tábà tiẹ̀ sọ yẹn ṣòkòtò yìí kọ́ kí ló ṣẹlẹ̀ ṣiṣẹ́ òdo skul lélẹ̀. ẹ wo mo ti fẹ́ ṣe wáyẹ̀k ọ̀sẹ̀ méjì péré ló kù kí n lò ó skul ṣé mo dẹ̀ wálẹ̀ torí pé aṣọ mi ti ya kí wá lọ́ máa wé ìṣòwò yẹn ló jẹ́ kí wọ jeans mi ò dẹ̀ láàbùrò ti máa fún. nísùrù táyé lè táyé lè yìí náà ẹ̀yin ṣì wá skul yìí. ṣé wọ́n pé nígbà tí wọ́n repeat repeat títí kò tún gbọ̀ sí skul yìí ojú ò tiẹ̀. ẹ sà ṣé wọ́n wọ́n lọ́nà tó lọ́nà. ẹ. túbọ̀. sorry sir sorry sir. mo mọ̀ pé mo mọ̀ kókò tí kò la wọ̀ tí o bá sí Lagos State government ṣé o yẹ kí wọ́n tún padà sí skul yìí ṣèbó tí kò fọkàndáṣà tẹ́lẹ̀ kí ló wá dé kí ló wá wá. wọ́n ní skul tẹ̀ wá. abájọlá rẹ̀ abájọlá. wọ́n ah, ní kí wọ́n wá jẹ ṣígọ́ òṣìṣẹ́ o ti ṣùgbọ́n mi ẹ̀ dànù. ẹ sà etí yẹn fẹ́ ṣe gbà wà láì. ẹ ṣó fẹ́ bá mi jáde. etí máa ń dùn tó bá ń gbalẹ̀ tiẹ̀ o. ẹ sà ó já èrè o. o ti jẹ́ ìwé ní kò yọ ṣùgbọ́n mu ẹ. yọ ṣùgbọ́n o ti yọ o ti tú dànù. lúlu wo ló wẹ̀ lọ. jẹ́rí ojú ti ojú ti mo ní yé yàtọ̀ mo rí pé most of you ẹ̀ ṣe student yìí báyìí ṣé mo yẹ kẹ́ bá dírẹ́sì ni. ohun tó wà sí ìwọ́n ṣe dírẹ́sì. báyé torí ẹ̀kọ́ ojú ti ẹ̀kọ́ ojú ti wà ní àwọn ọmọ mi lè léyìí. eléyìí ò lè mọ̀ tá à ń sọ gbọ́ sọ sọ iṣẹ́ ọ̀lẹ̀ yìí ẹ̀. kálọ̀ ló táyì lóyún dọ́sí mi ta. mo ń lo mo gbà gẹ́sì lérí. kẹrin kì í máa fi òun jẹ ẹ bá lè ya wúlí náà sí fún àsọyé kó fi ya wúlí máa. tí ò bá sí tọ̀wọ̀ kì í tí mo ń wò lára kò yẹ kẹ́ ẹ ṣe wáyé kì màá mi sọ principal ò ní tẹ bá tiẹ̀ sí ti gan ibi tẹ máa jókòó sí separate way. ẹ wo tẹ bá lé wa school a máa sáàmù bómi jàre. ìlú fún ẹ nígbà tó gbọ́ value education mọ́mì ẹ ń ké lọ́jọ́ sí nígbà tó máa mú ẹ wá padà wọ́n ń ké báyìí ní pọ̀ ọ̀fẹ́ kó ọ̀fẹ́ kó ṣoríire àti wọ iná kẹ́kọ̀ọ́ rí jájára ẹ̀ mọ̀ pé ti dàgbà ah, i'm so sorry for you but èmi yìí tẹ bá sọ pé ìwú ni gas nínú àsọ pé mo ti ìwú márùn àdé ẹ sà àṣà. Beju, ìjáyà Beju, ìjáyà ni Beju, ìkókó lọ́mọ. Péjú ìjáyà. Ebi tí máa rìn sí, kó má rìn síbẹ̀ mọ́. Ebi tí máa jẹ sí, kó má jẹ síbẹ̀. Ṣé tí ń dùn ẹ̀ ni? Àbí bẹ̀rẹ̀ sí wọ̀ ni? Ṣé wọ́n jù mí lọ ni? Ṣé wọ́n jù mí lọ ni? Ah! Sori, àjùlọ yẹn, màá wá fi wọ̀nyẹn sí. Ó yà. kí ló ṣẹlẹ̀. ó ń bú mi ni mo dẹ̀ ti máa ń wọ̀nù ẹ̀ ń pè mí àti ẹ̀jẹ̀ sínú ẹgbẹ́ ó ti gbọ́. sẹ́hun kí ló ṣẹlẹ̀. bàbá yóò máa dáa fún yín o ó ní kí n máa pè é láǹtí ni kò rẹ̀ jù mí lọ kó mọ̀ pọ̀ láti ń gbọ́. o tún lórí láyà o tún lo ìwọ fẹ́ mi lẹ́nu tiẹ̀ mọ́mẹ́sì máa lu ẹ̀rí yìí sì máa wò ládùúgbò yìí ayẹyẹ bẹ̀rẹ̀ mi àti ẹ. o ò tó kí ni mo sọ o ò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mi o ò tó bẹ́ẹ̀ ìwà aláìní ìròyìn ara galatia yìí ṣé ibi tẹ́gbẹ́ wa ló wà. ẹ ẹ nu o ṣé ẹ rí bá ṣé ìwọ ìní rẹsikẹti ìwọ ìbá ní rẹsikẹti ó rí wù mí lórí ìdúró mo sì ń bá ayé sọ̀rọ̀ ó ti ń lérí ó mọ̀ ọ̀nà ọmọ ọlọ́mọ ni sẹ́nu bá jẹ́ pé kì í ṣe pé bóyá mo débi ń sì tí mò ń bọ̀ ìyẹn pé ó lu ọmọ ìmọ̀ bíi tó o bá lù bó bá dákẹ́ síbí ṣé èsì pé ó jẹ gbèsè nu. kí ni tèmi àti títí ẹ tí kọ̀ọ̀kan bá ṣe ó ṣe fúnlẹ̀ dára ẹ̀ ni. mo kọ́kọ́ tẹ̀lé ṣé wọn nìkan máa ń ṣe aláìníròrí wọn nìkan máa ń ṣe. ó wà á mọ̀ pé ńjọ́ tí ọmọdé bá ti dáràn tó ti ń pẹja tí wàá pààrọ̀ gidigba yóò gbé lọ fáwọn òbí rẹ̀ ìwọ ìrẹ̀ká náà ni ládùúgbò yìí ìwọ nìkan náà ni gbígbá wí ìwọ náà ni bítàmẹ̀dù wí ìwọ náà ni ó dáná fáwọn ìyá rẹ tójú rẹ ràn ràn ràn àjẹnú tí ìbá ṣe pé bóyá mò ń bọ̀ láti bi ìnáwó jàgàbá tíyàwó rẹ̀ bímọ kí mọ̀ bọ̀ báyìí sí ó lu ọmọ ìpàsí bínú. owó rẹ̀ rà kan lọ́ fún mi lẹ́rù ọmọ bọ̀ ló tán ìwọ gbà mọ̀ lọ mọ̀ jẹ́rì ah. fọ́ọ̀mù mi gòdì pọ̀tà bomi bomi bomi bomi ìsí. ó jọ́lá wọn ó jọ́lá wọn. wọn bí ọdẹ rẹ fọkàn. sórí ìwọ nìkan yìí náà ni lọ́tún lọ́sì nígbà ní síríìtì ìwọ yìí nìkan ni ó ti ọ́fíìsì sí ọ̀nà sípè fún ọ ni. sẹ́rẹ̀ tẹ́tọ̀ yẹn mo fún yín nìyẹn nù. àwọn wo. ẹyin ni mo bá wí o. èmi. tọ́ba tó sọ̀rọ̀ ẹ̀ sí mi. èmi. sẹ́ni nílé ayé ẹyin níjọ́ tó bá tún jà tọ́ba tó fẹ́ ẹnu burúkú yín sí ẹnu yẹn ẹyin tó jóná burúkú òsì yẹn ẹyin agbẹ̀yọ̀ òsì adókùnmá kọ mọ̀nà yẹn tọ́ba tó rí inú ọ̀rọ̀ mi wo máa fojú wọn máa bo. sórí gbogbo ètè mi bọ ọṣọ yìí alùbáàsì tí mo fún ọ ni ìwọ ilé kan ni ṣùgbọ́n wàá mọ̀ pé tó o bá ń ṣe wèrè tó o bá ní èyí ò bá ní rẹ́spẹ̀tì èmi ò bọ̀ wí sóyè ọ ìwọ yìí. ayé tí mo ti mọ̀ yìí àkàrà ẹ̀kọ́ tí mo ń lọ́rùn yìí náà lélẹ̀ yìí ó ti gbó ti sá ayé ẹ̀ ti bàjẹ́ ẹ̀rí yẹn wí o ẹ̀rí yẹn sọ sí ọ̀gọ́ lọ́dọ̀ kí ló kọ̀ yín bẹ̀ gbẹ́gbòòrùn alábòòsì kí ló kọ̀ yín bẹ̀. ó fura sí ọ kó fura sí ọ sóyè ọ àjẹni ọ àjẹniọ́. mo wọ ayé mi ò rí ẹyin náà dà mo wọ ayé mi ò rí yín ẹ bó ṣe rí mo yẹ kúrú òṣì àgbàlagbà yà sí mo pè é sọ̀rọ̀ mi ẹ ẹ tún sí wájú ẹ kó sí ìlọjà rẹ ẹ bó ṣe rí. kí ló mú ìyàsọ́dọ̀ lè rí bu ọmọ òsì àjẹniọ́ ẹ̀rí agbára wọn ti ṣádàánù ní ìmọ̀ tó pọ̀ wọ́n sọ̀rọ̀ mi ẹ̀rí bò lójú wọn bí tọmọ olè kí n ti padà ti tèmi agbáya. péjú ìkókó lọ́mọ péjú ìjáyà péjú ìjáyà ni péjú ìkókó lọ́mọ péjú ìjáyà péjú. mo dé ìsìn náà jíṣẹ́ yín fún mi nílé wọ́n ròyìn fún mi ìtú tí péjú fi ṣe òye pa ó ní mo torí ẹ̀ ní kí n wá bá yín. ìyá péjú ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín tó bá yẹ pé mo bá yín lé ni ntí èmi àti ìmàjọ múlẹ̀ lé ni akọjá wẹrẹ torí gbà tí ẹ bá ṣe fún péjú ara yóò nígbà ẹ bá mi kìlọ̀ fọmọ yín kẹ bá mi wọ̀nà ẹ̀ dáadáa ẹ bó ṣe ṣe ọmọ mọ́rọ́ kéjì mi olúwa ṣeun bó ṣe ṣe fún mi ẹ gbogbo ara ẹ láìṣẹ̀ láìrò ẹ bá mi kìlọ̀ fún o bí mo ṣe rárìn ládùúgbò tí mo lọ jẹ́ mi bí orin ni o kò sẹ́ni tó mọ̀ mí mi ń jà ládùúgbò ẹ bá mi kìlọ̀ fọmọ yín kọ́mọ yín má gbé èmi àti kọlu ara wọn o jọ mo bẹ̀ yín ẹ bá mi wọ̀nà gidigidi ẹ bá mi fà ní etí ẹ bá mi sọ̀rọ̀ sí létí kó gbọ́ kó má yà lẹ́nu ọ̀rùn mi mọ́ o mọ́mí ṣeun má bínú ẹjọ́ torí ọlọ́run fún ọlọ́run bá bẹ̀ ẹ ṣeun kí ni wà àti ẹjọ́ fàpọ̀ tó fi ṣe é léṣe tó báyìí. mọ́mí wọ́n máa ní kí n pè láǹtí ni kò lè jù mí lọ ṣé torí pé mi ní big stature. ó ní kò máa pè ń láǹtí kẹ ṣé wọ́n tọ́jú ẹ̀ bí ẹni àmọ́ bí ẹ lé àbí kí ni pálapàla tọmọ yìí kó mi sí ládùúgbò ìkẹ́ tó wá ń jíjiyàn àgbà kiri àdúgbò ṣé ìgbà tọrọ ẹ̀kọ́ nìyẹn torí ọlọ́run ẹ wò ó mi ṣe ẹ má bínú. ẹ jíjẹ jíjẹ ẹjọ mo fọ náà bá bẹ ẹjọ kò ní ṣe bẹ́ẹ̀ ẹ má bínú ẹjọ ẹ ṣáà bá mi sàsọ ṣe gbọ́ ẹjọ ọmọ mi ò ṣe ìjọba ẹ jẹ ìlú ìlú ẹ̀kọ́ máa wà ní mẹ́sàn-án torí ìsìn tó ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ fọ́ọ̀mà rẹ̀ pé ó ti rí má bínú ṣe má bínú ọkọ pẹ̀lẹ́ kí máa máa lọ máa ṣe ọ̀nà ẹ̀mọ́ máa ṣe máa bá ti bá mi bá mi. ìjà ìrà ni péjú ìkókó lọ́mọ. Péjú Ijaya, Péjú ìjáyà ni Péjú ìkókó lọ́mọ. látijọ́ tí dáàdi ti kú ó ní mo ti máa sọ fún yín pé Péjú ní the iron hand inú ilé ìlàwà náà ṣàdàgbà sí ṣe bẹ́ẹ̀ ni náà lẹ́tọ́ wa dàgbà Péjú ni lọ́tún Péjú ni lọ́sì kí Péjú ti máa ti ìwòyí máa kẹgbẹ́kẹgbẹ́ dílẹ̀kẹ̀ rà mí kalẹ̀ o sórí tí má sọ pé ọ̀rọ̀ péjú yóò so irọ́ ni mo pa wàhálà péjú ti pọ̀ jù fẹ́ pin mí lẹ́mìí ọmọ yìí ò fi mí lọ́kàn balẹ̀ rárá péjú mi ò tọrọ ẹ̀ lọ́wọ́ òrìṣà kankan ṣùgbọ́n ọmọ ẹ̀bí tí ìwò ọmọ kò fi mí lọ́kàn balẹ̀ rárá wò kó tó kúrò bí gan wọ́n èlé wa fẹ̀jú ẹ̀sùn kò ti tó jà ń bí kan ọ̀rọ̀ péjú yóò sú mi pátápátá ṣé o mi ò mórí tá a lè kọ sígbẹ̀dù ẹ̀ ṣé o wá rí pa bámbárì ọ̀rọ̀ péjú yìí kò sẹ́ni tọ́mọ mi ò lè bú o mi ìfẹ́ mọ bó o ṣe jẹ́ kò sẹ́ni tí ò lè wọ́n lẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣàkà ṣàkà ṣàkà báyìí ní ìmẹ́ni tó fi jọ o. òmú mi èyí náà lè fà. lọ́nà wo o. ẹ̀yin lè fà ẹ kì í jẹ́ kí péjú kúrò lákàtà yín. ìdílẹ̀kẹ̀ ọlọ́run màdẹ́ni jẹ́ǹjẹ̀bi lórí ọ̀rọ̀ péjú yìí láti ìsìn lọ a máa kúrò lákàtà mi o nítorí ijó wa ti dàjọ́ jó àwẹ̀ wa ti dàjọ́ gbà every weekend báyà wa máa lò lọ́dọ̀ ẹ̀

Beju, Ijaya, Beju, Ijaya ni Péjú ìkókó lọ́mọ. Beju, Ijaya, Beju, Ijaya ni Beju, ìkókó lọ́mọ. Péjú ìjáyà Péjú. ṣé o ṣé Péjú ò dẹ̀ tọ́ bọ̀ ẹ mọ́. ẹ̀yin ọ̀rẹ́ ó máa ti yàgò fún mi o oníyangi ni mí kí n fẹ́ kó tako sàlá tèmi o. ẹ wò ṣé wọn ṣe máa wo ṣe péjú lélẹyìn ni kó sọ ẹjọ́ náà mọ wà lọ́wọ́ ni ẹ àwa náà kì í ṣọ̀lẹ àìrípéjọ ló ń fìyà jẹ wọn ẹ ẹ jẹ́ ká tí mọ̀ lọ́jọ́ kan káwa náà ti fọkàn bẹ́ẹ̀ náà ẹ à gbà o. wọ́n kúkú sọ tèmi ṣé mo rí pé ìbẹ̀rẹ̀ ìjà la máa mọ̀ kò sí yàn tó mọ ibi tó máa hẹ́yìn sí i. èmi ní tèmi mi ò lọ́wọ́ nínú ìjà gidi jà gan. ṣé ó fúnra ẹ̀ ò lè sọ fún wa fún òun ò mọ rí àbí ṣé máa lè torí títí ẹ̀ èèyàn tó kọ́ mi máàsì máa ń kọ́ mi máàsì mọ́ ni kọ́lé ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà. Hmm. Ah, ah. o tún parọ́ ṣòro pa àwọn nǹkan tó wà láàrin wa kàṣá ni. ó jẹ́ ètò fọkọ ẹ̀ lẹ́fun kó yẹ máa pajá fún wa lọ́bọ̀ mọ́ if not wàá kàn ní kó kún apá ẹ̀fọn dànù níjọ́ kan ni. bọ́lá bó ṣe ń sọ̀rọ̀ báyìí ẹni ṣe àpapọ̀ kíkọ́ súnmọ́ àṣà mi gúgùn mass but now mi fail more now ẹni ṣe máa kọ́ mi kọ́ tún máa ṣe ẹ má wọrí ṣe ti gbọ́ skul láti máa fìyà jẹ a máa nà débi kókó kù ní ṣe ti gbọ́ skul láti máa fìyà jẹ. ẹ jọ o final year la wà jù o ẹ má kàn ṣe nǹkan tó máa fi ẹ̀tíkà wá kúrò ní skul yìí tèmi ni mo sọ ẹ mo ti sọ tèmi tó o ẹgbọ́n sì mo ti sọ o. ìjáyà ni péjú ìkókó lọ́mọ péjú ìjáyà péjú ìjáyà ni péjú ìkókò lọ́wọ́ péjú ìjáyà péjú ìjáyà ni péjú ìkókò lọ́wọ́ péjú. ọmọ nǹkan tí mo dídì wá rẹ fún ni pé ṣayọ̀ bá ṣe jọ jẹ́ ọ̀rẹ́ rẹ̀ kò ní dáa ká máa bára rìn ká má lè bára sòtọ́ bí ìdẹ́lérí ẹ kó fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ gbé kí má lè correct ẹ̀ àwọn àgbàdé bọ̀ wọ́n ní ẹran tó bá bàjá yìí òun náà máa jẹ̀gbẹ́ ṣayọ̀ nǹkan tó ń fẹ́ máa ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò fẹ́ lè máa dùn mọ́ mi because ìwọ tí mo ti mọ̀ lọ́mọ dáadáa tẹ́lẹ̀ níwà àwọn gúpẹ̀ tó jẹ́ pé tí bá lọ sí fúnṣẹ̀d gan ní break time máa rí lábẹ́ ṣẹ́ẹ̀d kan tẹ́ máa kọ́ra yín ní math or social study bọ́ mi kì í fẹ́ súnmọ́ yín kí n má lè distract yín and wọ́n ní yín ní ká lè ṣe mí àkíyàn ọmọdé lójú ẹ̀ because nígbà yẹn tí máa ń yìn gba orí ilé máa wú sódì àbọ̀ nǹkan tí mò ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ni pé ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ fẹ́ change kúrò ní good student táwọn èèyàn ti mọ̀ ẹsẹ̀ ẹ̀yin náà fẹ́ form group against àwọn péjújà torí kí nìyẹn. ó ṣàmọ̀ mi ní sùn ó mọ̀ mí tẹ́lẹ̀ pé èmi gan fúnra mi mi iṣẹ́ ọmọ tó máa ń ṣe wàhálà kọ́ kankan ló tún ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ mi kan sí péjú yẹn jẹ́ ṣeun ò lè mọ ọ́nà ṣeun ló ń jẹ́ tó ó ṣàhalẹ̀ mọ́rẹ́ mi sùn ó ṣàmọ̀ mi ṣàlè máa wòóràn ó máa halẹ̀ mọ́ ọ̀rẹ́ mi skul ó dẹ̀ mọ́ péjú ọmọ burúkú ni ó ṣe máa ń ṣe èrè ó kàn gapá ni kò dẹ̀ sí nǹkan kan lọ́wọ́ èmi gé fúnra mi kẹ̀dẹ̀ èmi ò ràn bó ṣe wà yẹn mi jẹ́ lè máa wò ó ràn kó máa dúnkokò mọ́ ọ̀rẹ́ mi ṣó possible ni mi lè máa wò ó nà. ṣayọ ṣé wàá mọ̀ pé kò kí n ṣe jàgídíjàgan lèèyàn fi yanjú nǹkan bọ̀ kí wàá lè fà á péjú tẹ̀ mọ̀ tẹ́lẹ̀ pé ọmọ burúkú kò ní good record níléèwé bad record ni from a to z ṣé irú ọmọ ẹlẹ́wàá fẹ́ sọ pé fẹ́ form group against dúró kí lẹ fẹ́ gain exam ló kù few weeks nísìn nígbà tẹ bá kó oògùn yẹn sórí kí lẹ fẹ́ kọ sílẹ̀ nínú exam ọ̀ wọn ní nǹkan tí mo dẹ̀ ń fẹ́rẹ́ fún ni pé ṣayọ̀ kò ní dáa kó ba orúkọ rere táwọn bàbá ti fún ẹ kó kó wọ school jẹ because ó máa ó máa bí ẹ kí wọ́n kó jáde kó rí pé yes ah o ṣáà lè máa jẹ́ ṣayọ̀ àjà ni kò possible náà ṣayọ̀ sọ́ni ìmẹ́ náà ni so tó bá jáde pẹ̀lú sọ́ni pẹ̀lú orúkọ gidi àwọn èèyàn tó máa fẹ́rẹ̀ tó bá délé gan dáàdì gan máa tún yàn pé kíní bọ́ kọ́ mi sọ fún yín pé mi ń gbọ́ pé àwọn principal ń ṣe meeting kékeré kan lórí àpéjúdé àbí nǹkan kan bọ́ mi ò gbọ́ dáadáa bọ́ mi ní fẹ́ kẹ́yìn náà wà involved o because tó bá délẹ̀ ó ń dé ó ń délẹ̀ ó ń dẹjọ́ ni o because ó máa pay kò change. mo ti gbọ́ ẹ̀ máa change kò kí n ṣe kó gbọ́ kó gbọ́dọ̀ change ni. màá gbìyànjú màá gbìyànjú tọ́nà bá fún mi lágbára ẹ̀ màá change ṣé ti gbọ́ wàá dẹ́ rí i pé mo change ló máa hàn lára mi. ó ṣe gbìyànjú ṣé ni o gangan ni kò ṣe ìpadà. mo ti gbọ́ màá ṣe gbogbo ẹ̀ owó ṣe sọ náà mo ti gbọ́ mo ti understand wa náà wà lẹ́jẹ̀ lẹ́jẹ̀ sí. Péjú ìjàyà Péjú ni Péjú ìkókó lọ́mọ. Péjú ìjàyà Péjú ìjàyà ni Péjú ìkókó lọ́mọ.

kí lorúkọ yín kọ̀ọ̀kan náà. orúkọ mi ni péjú ọdún bàákú. ẹ̀yin kọ́. joyin adélàjì. yes. orúkọ mi ni dúní oyè nìrànsà. ẹ ẹ báwo ló ṣe jáde kúrò kíláàsì mi ṣé bí ìwọ ni mo ṣì ń explain iṣẹ́ fún kí tó kọjú sójú blackboard. ọ̀rọ̀ òsì lẹ́nu ẹ̀yin ṣẹ́gbọ́n màdé mi ṣọ̀kùn mo fi ṣe sample màá bí ṣe scapegoat ní assembly lọ ẹ gbọ́dọ̀ tí n bá rí lásẹ̀bí lọ́la ẹ dáràn oya front job oya to your class front job to your class. ṣé wo lè ṣe é oya oya. Péjú ìjáyà ni Péjú ìjáyà ni péjú ìkókò lọ́mọ péjú ìjáyà péjú. lórí ọ̀rọ̀ àjọ tó ń kọ́dínétì ẹ̀ mọ̀ ọ̀fẹ́ báyìí sọ̀rọ̀ lé lórí. kí ló ṣẹlẹ̀. ní tó ṣẹlẹ̀ ni wípé mo ní interest sí i but oríṣiríṣi ọ̀rọ̀ tó máa ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àjọ tí mo máa ń gbọ́ kò jẹ́ kí n ní full determination lórí ẹ̀ nítorí pé àwọn míì wọn àgbàjọba ẹ̀ wọn á ní wọn ọ̀dà padà at the end of the day á wá di gòbe bọ̀ ìwọ náà dẹ̀ rí pé gbogbo ọjà ò lọ déédéé mọ́ mo need assistance irú nǹkan báyìí mo dẹ̀ mọ̀ pé wọ́n ló máa ń coordinate àjọ yẹn mo wá fẹ́ bẹ̀ ṣé o lè tètè kó fún mi so that màá fi ra ọjà sí ṣọ́ọ̀bù mi màá dẹ̀ lè máa rí owó yẹn dá padà yẹn ni mo ní kí n bá ẹ sọ ọ̀rẹ́ mi. lóòótọ́ ni bó ṣe sọ̀rọ̀ àjọ yẹn gan ló ṣe rí èèyàn burúkú ló béèyàn rere jẹ àwọn míì tájọba kàn wọn tó bá gba àjọ wọn ò ní lè dá àjọ yẹn padà wọn á dàrú torí ẹ kò jẹ́ kẹ́mi tiẹ̀ sọ pé mo ṣe fẹ́ gbálẹ́dẹ̀ẹ́dẹ́ láàyè eléyìí tàdé ń dá lọ́wọ́ yìí nísìn èmi mú coordinate èmi fún ara mi àdùnọ́lá nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé a máa parí ìtànṣe lọ́wọ́ ní next week a máa fi one week sinmi tó bá di upper week a máa bẹ̀rẹ̀ míì tí má ti wá dé meeting màá fi orúkọ tiẹ̀ sí nọmba one. èmi <laughs> ah, ah, kí la jọ Ah, fúnra wa. Ah, ọmọ màá ní kí n má kú ẹnu. kì í ṣe pé kájọ máa jẹun nìkan lọ́rẹ́. ọ̀rẹ́ mi oh. ṣe ń jàre. ó nídìí owó láti fi ṣe business kí n rí fún ẹ kẹ́mi náà nídìí látọ̀dọ̀ ẹ kò rí fún mi. àjọ máa ṣílé wa láìpẹ́ yìí lágbára ọlọ́run. àmì o àníyàrá wa láéláé ọ̀rẹ́ mi. péjú ìjáyà. Kúnlé ní girls as ma toast mi. Kúnlé wo. Kúnlé has student now. Kúnlé olódo kúlẹ̀ tí ò sọpọlọ lórí ẹ̀ ló ní god ló ń dẹnu kọ ẹ́ i swear to god mo máa jẹ́ kó jẹ̀yà ẹ̀ i will deal with it. o ti láì wàhálà jù mi ṣe àgbà fún un náà ló jẹ́ kó gbé mi létí pé jùlọ pípéjọ máa sọ̀rọ̀ sí mi anyhow. ó ní kó fọ̀rọ̀ ti pé júlẹ̀ ti Kule ni kó jẹ́ ká sọ̀rọ̀ pa ẹ̀ kúlẹ̀ ní god ó ń bá ẹ sọ̀rọ̀ ìgbà tó lọ ti tutù jù. débi pé wọ́n ní orúkọ ẹ̀ gan ti wọnú black book àbí ìwọ mọ̀ wípé ọmọ tí orúkọ ẹ̀ bá wọnú black book kò lè ṣe nǹkan gidi ní nàìjíríà wa. mami ẹ ti ẹ̀ dúró náà mo lè ti máa ń gbọ́ àwọn wrong information ìpapà gan-an ẹ́ orúkọ mi wọ black boy ṣé àwọn ọlọ́kọ sí nàbí ojú ọlọ́dẹ kọ orúkọ mi sínú black book gbogbo alámọ̀ ẹ pé tí student méjì bá jà ní school wọn ní kàn discipline wọn ah, ẹ̀yin náà lè mọ̀ yìí pé mi ìṣọmọ lọ́lẹ́ lọ gbèsè ọ̀rọ̀ wà bá ti ju fún mẹ́bí gbá ju fún ọ padà. ọ̀rẹ́ mi tẹ́tí bá tún jọ́rú ẹ̀ wò á tún máa nà án ni. pé jìjà ẹ̀ bó ṣe gbà pé ọlọ́kọ lọ ni ẹ́ ṣé mo wí pé aṣọ tó ní ká fi bojú yẹn gan-an ó gángan ni wọ́n fi jẹ́ kó yà wá. àpọ̀n tó yọ lè gbé kaná àánú ṣe mí péjú òun ìjayà owó tí ó pè lè dáwọ́lé àpọ̀n tó yọ lè gbé kaná àánú ṣe mí péjú òun ìjayà. àṣà tẹ́ ti gbọ́ mi yòó ọmọ ọlọ́mọ tó ń rí làrúrán ṣe dé tòru tòru òhòhò ọmọ tó bá rírí bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ wàá rọ̀ níṣẹ́ ẹ jẹ́ yá àtẹ̀wò yélògbà tí ẹ ṣe àti gbọ́ ẹgbẹ́ kíkọ́ yọ ní lẹ́sẹ̀lẹ̀ àṣà wo àṣà àṣà àṣà wo lọ́rọ̀ mi gbẹ́gun ìjáyà péjú ìjayà péjú ìjọ̀gbọ̀n ìjọ̀gbọ̀n ò ṣe é nìkan fa irú ẹ̀kan ṣoṣo làwọn bí bàbí méjì ó di ìyọnu ni péjú ó jẹ́ yàtẹ́rò padà rẹ̀ pa o péjú ọmọ dára ó dẹjọ́ àwòpadà sẹ́yìn ọmọ ó dára tó kò mú wà mọ́ ẹ̀wò péjú ọmọ dára ó dẹjọ́ àbò padà sẹ́yìn ọmọ ó dára tó o kò mú wà mọ́ ẹ̀wò èédú. owó tí ó pé lẹ̀ ń dáwọ́lé àpọ̀n tó yọ lẹ̀ ń gbé kaná àánú ṣe rí péjú òun ìjayà owó tí ó pé lẹ̀ ń dáwọ́lé tó yọ lẹ̀ gbé kaná àánú ṣe rí péjú òun ìjàyà. àṣà ojú lè koko ojú kòkó bí ọ̀tá ọmọ tó lè ni yóò para ẹ ohun wa bá ń ṣe yìí ká máa rántí ọ̀la o àṣà o ó jẹ́ ìrora máa lò gbà lògbàlògbà ó jẹ́ rọra ìgbà ń gbá ní òkun ilé ìwé tẹ́rí ilé ọgbọ́n o ilé ẹ̀kọ́ jàgídíjàgan o kò máa dáwọ́ ọmọlọ́mọ lambe làǹbìgùn dé ìlú abẹ́ntẹ́ lọ́nù fún ìtẹ̀dẹ̀ ńdó sí ara ayé ni abẹ́ntẹ́ òun ẹ̀dẹ̀ ńjó ọmọ dára ó dẹjọ́ àwòpadà sẹ́yìn ọmọ Péjú Ìjàyà.